eléyìí náà ọ̀sọ́ tí a tako ní tábàtúrọ̀ ọkọ̀ wa lọ́yẹ̀ kórè àgbè kàmílì torí díẹ̀ gbogbo obìnrin tó fún wa lòjà ìjà àtọ̀ wa ló ń lé ìgbà ọ̀sọ́ ni wọ́n lò náà ti wà nù ipò ìrìnwó wa láìmọ̀kan tọ́lọ́ wọn bá sọ pé wàlá. àtàbà rọjìnà tàbà rọjà lè jáde ní ìyá tèlè o. رسولا اما جادي ìjáde àwọn aláìmọ̀kan àkọ́kọ́ eléyìí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló kó sínú eléyìí lẹ́nu kódà tí má àwọn lọ́bàáwá tó wọ́n fọwọ́ kékeré mú agbègbè yìí tó pọ̀ ìjáàbù wà lóòótọ́ tó ti gbàgẹ̀rẹ̀ ṣùgbọ́n fi ọ̀ṣọ́ parí ìjáàbù ọ̀gbọ́dọ̀ jẹ́ ọ̀ṣọ́ afẹ́ fìjà àbùbù ọ̀sọ́málẹ̀ tó lọ́n gbé gbọ́dọ̀ fi hàn ńgbà wọn bẹ́ẹ̀ fi ìjà àbùbù ọ̀sọ́málẹ̀ tẹ́kùn náà ló wá lọ́sọ́ wọn tó jẹ́ obìnrin mùsùlùmí táà gbọ́dọ̀ já àbù fún wọn gbọ́dọ̀ lọ mọ̀ pé iná máa ń ṣúra lè já lè màbá lè má a wà zinatiha alladhi la yajuzu li ahadin min al-ajani an-nazaru ilayha fa kayfa al-hal إذا كان منشورا للستر هو في نفسه زنا wọ́n náà gbọ́dọ̀ mọ̀ pé ìdídọ́rọ̀ ọba àdékọ́lá fi gbé òfin ìjáàbù kalẹ̀ fóbìnrin kómi lè bá a bo àwọn ààyè wàhálà tí ọlọ́ọ̀bá ti sí lára ni kó bá a fi bó ọ̀ṣọ́ ọ̀tọ̀ ní àwọn ààyè wàhálà tí ọlọ́ọ̀bá ti sí lára ọrùn ìgbáyà abábòmìbò ni tí ọ̀rọ̀ kí ọkùnrin míì tó jára àdàgàtà orí ńgbà wá síbẹ̀ là sọ̀rọ̀ àti pé ìtọ́ máa fẹ́ fi sọ̀rọ̀ tó wá sọ́dọ̀ tó jọ tó délé wọn náà gbọ́dọ̀ òwe gbọ́dọ̀ lọ pé wàtàbá òrùn tọ́lọ́ bá ní èèyàn máa ń jáde ìjáde alẹ́ màkà kọ̀dìyà kúnnù fìfìyà ó ní wàá wàkọ̀dìyà fìfìyà ó ní wàá o tún wọ sùtá ọ̀tọ̀ tó o bá tó ẹgbẹ́ olùjá tí o tí o tó bá ń bẹ lára rẹ̀ ayòwò náà sì ní ìjọba ọba ni wọ́n ṣe é fi ṣe ọ̀pọ̀ kan náà ni tó bá yọ olùjá kódà kó ló pé kò sọ́sọ̀ lára ẹ̀ ó wá ń rin àrìn wọ́ọ̀dì tàbí ìlú pé kó o bá rìn lọ ọkùnrin ó ń pè ọkùnrin ìjà ọ̀rẹ́ náà ti ní ó ti ní sòro tàbí tàbí wọ́n ti wà ní kàlà tàbí ó yẹ kí wọ́n ó wà nínú ìjà ọwọ́ wà láàrin àwọn ọkùnrin àwọn amáyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin ọ̀rọ̀ ẹ̀ka lọ́pọ̀ jù ìjà ọ̀rẹ́ náà ti tún ní sùúrù ẹ̀rí gébí kálíbà wọn ní sùúrù pé wàbọ̀dé náà ọlọ́run àtàlà àná gbogbo tá à ń sọ ẹni ọlọ́run ọ̀fẹ́ lẹ́yìn àná fi hì ní al-mafasid al-azima wala waqan wa khima torípé àtúbọ̀tán ti ń bẹ níbi àwọn nǹkan wọ̀nyí tá a bá ṣe ọ̀ṣọ́ sára ìjáàbù wa wàhálà ni àbúrú ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò látúbọ̀tán rere tá a bá rìn ìrìn tó yẹ káàmì bá a ti rìn bá a ti sọ̀rọ̀ gbogbo ẹ̀ ló jẹ́ àbúrú torí díẹ̀ ló ṣe yí pé wọ́n lọ́pọ̀lọpọ̀ obìnrin lé ní ní àwọn àtúpàmọ́ lo ìjáàbù tó pé ìjáàbù wọn gan májẹ̀mú eléyìí ó ti di owó lọ́nà sọ wípé wọ́n lè tẹ́lẹ̀ fún abẹ́rẹ́ jìnnì ńnà. wàlá ayọ̀dúró bí nàbí àwùjọ lè hin nà lè yọ̀ọ̀lẹ̀ máa yọ̀ fi nà mí ń zi nà ti hin. ọlọ́pàá ní díẹ̀ ẹ àwọn obìnrin ò gbọ́dọ̀ máa fẹsẹ̀ jẹ́lẹ̀ kí wọ́n rìnrìn dáàbì mọ̀ yìí pé tí a fi sára wá dàmà àwa ń gbọ́ ilẹ̀kẹ̀ ẹ̀gbà ọwọ́ ẹ̀gbà ẹsẹ̀ àti àbàtà ìgbàlódé tí máa kọrin gbogbo eléyìí ni obìnrin mùsùlùmí tó bá fẹ́ pé ìjáàbù ẹ̀ kó ní àlàáfíà lọ́gbọ́dọ̀ ṣàkíyèsí wọn wá ní ọ̀rọ̀ obìnrin lọ́fọ̀ yẹpẹrẹ máa lọ́fọ̀ ọwọ́ yẹpẹrẹ máa mú agbègbè yìí eléyìí jẹ́ májẹ̀mú tí àwọn obìnrin gbọ́dọ̀ ṣe àkíyèsí ẹ̀ kódà àwọn tá a sọ bá mi jà àgbọ̀dọ̀ ṣàkíyèsí wọn torí pé àwọn òbí lóde òní wọn fọ yẹpẹrẹ mú agbègbè kò wá wọn ti sọ ìjà àbòdì fashion gírẹ́gì oríṣiríṣi ní gbàmíbẹ tí ọba lọ fẹ́ ra èyí tí ti rán lẹ̀ fún ìyàwó àbọ̀mẹ̀wá àdàmú tó rí tó bá ṣeré àmì eléyìí ọjẹ́ kan nínú májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì ilé obìnrin mùsùlùmí tó ti ń ìjáàbù fi yẹn ṣe májẹ̀mú mi. eléyìí bá ti sọ báyìí a gbọ́dọ̀ fi ṣeré torí pé nígbà tí anamísọ̀sálà tó ń kọ́ alẹ́ kọ́ ó jẹ́ àmà pé àwọn obìnrin kan tó bá di ọjọ́ òpè dàlìkìámà ọmọ aná ni wọ́n o ó ní wọ́n á múra táwọn olùkọ́ àwọn ọmọlára yé ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ìwò lọ ìwò sì ni lọ́dọ̀ ọlọ́run ó múra táwọn olùkọ́ àpò múra ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ọba nínú òbí ẹ̀sìn ìwò lọ́wọ́ ìyẹn jẹ́ májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé. لا يكون فيه بخور أو تين kò gbọ́dọ̀ sí ní ara ìjáàbù tí a fẹ́ wọ̀ nǹkan tó lóòrùn àwọn òórùn tí máa ń dùn òórùn tuare lọ́fíńdà kò gbọ́dọ̀ wà ń bẹ̀. ìyẹn sì wọ́pọ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wa tí wọ́n bá ń lọ mọ́tálásí wọ́n ń lọ ayẹyẹ wọ́n á bàbá múra tán wọ́n á kàtíkè àtíkè gan nígbà tó bá wà ní níbi bí ẹsẹ̀ bàtà mẹ́wàá síyàn tàbí sára àwa ló a ọ̀ràn ńlá ni tí e débi pé adé Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn hadith àwọn ọ̀rọ̀ ẹ̀ ó ní gbogbo ó ní ayé àmà ìmúra àti ní tabayyabat thumma kharajat ila al-masjid lam tuqbalu laha salatun hatta tẹ̀lẹ́sẹ̀. adé Muhammad sallallahu ó ní gbogbo obìnrin tọ́ba lo nǹkan olóòórùn bí lọ́fíńdà tó wá múra tó lọ mọ́tálásí ó ní ọ̀nà ọba àlékè ọdọ òní tẹ́wọ́ gba irun ẹ̀ àyàfi kọ́rọ̀ ọ̀dánù mọ́m bónú máa jágbe àdéhùn wa wọ́n bẹ̀rẹ̀ sọ yóò jáde ẹ̀rìn nínú sọ́yìn muslim àdéhùn àbúrò yẹn rárá ládàlá ní àyàmọ̀ ìmọ̀ràn àti àsọ́ọ́bàdì kòkòrán fàlẹ́ àdéṣẹ́ máa náà àlàṣàrẹ àkírà àlàákìrà anásítọ́lá sọ yìí pé gbogbo obìnrin tí ó bá lo nǹkan olóòórùn kò gbọdọ̀ á kírun ìṣá ìmọ̀sálásì ìmọ̀ mùsùlùmí ló gba àdéṣì wa yẹn ló mú àbúrò rírà ọjà lọ́wọ́ àtàlà ni ń mú dúró sí ẹnu ọ̀nà mọ́sálásí ànábì Muhammad pẹ̀lú ẹgbàá lọ́wọ́. tọ́jú orí tí obìnrin kan ń dà tàbí òórùn àwọn kẹta àwọn fi sára èèyàn fún ni o ó fi para ni o ó fi dábọ̀ ni o ayọ̀ ẹ̀bá sí i á ní ẹ̀rú ọlọ́ọ̀bá obìnrin á ní padà sílé ọ̀rọ̀ ọ̀dàrú tó dé padà sílé ọkùnrin májẹ̀mú mi dùnú káwọn yẹra wa wò ẹ̀yin tẹ́ ẹ̀ ń lo ìjà òfin mi dùn nìyẹn tó gbọ́dọ̀ wà ní ara ìjà àbú yín kò gbọ́dọ̀ sí nǹkan olóòórùn bákan náà nínú májẹ̀mú ìjà òní pé àlàyé dọ́yìká yẹ́nṣe ẹ̀mí jésìmí ha mọ̀jẹ̀mọ̀ ẹlẹ́ẹ̀kẹrin àbí mọ̀jẹ̀mọ̀ kẹrin. onígbé ìjà àbùyí ọ̀gbọ́ fún pínpínpín tí ó wàá fi ara rẹ̀ bó ṣe rí hàn sọ̀sọ̀ra ni sóbìnrin ni tí ó wàá fún pínpín lọ́gbọ́dọ̀ fẹ́ tí ó so gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ lẹ́ni àgbà àwọn ọmọdé kékeré lónìí wọn àfẹ́ ìjábọ̀ ẹ̀rọ ayé ń tóbi ju àbíjọ pamọ́ wọn pín amájábọ̀ lọ́dọ̀ ṣùgbọ́n kò wọ ìjábọ̀ sẹ́rìn kò wọ mizan àìjà sẹ́rìn kò wọ́n sún wọn ìjábọ̀ sẹ́rìn tó yẹ lé kí a kọ́ àwọn ẹ̀kọ́ yìí ẹ̀rí. wọ́n ní ìjọ kan Usama bin lọ́dọ̀ lágbára ni pé fún ní kan sallallahu alaihi wasallam aṣọ wọ́n bọ́ anábì náà ni ọwọ́ fún un. ó wá lọ fún ìyàwó ẹ̀ pé kíyàwó òun a nígbà anábì wa gbọ́ pé kíyàwó òun ló fẹ́ máa wọ̀ anábì lọ pàyàwó láṣẹ kó fi ṣe nǹkan mi tí obìnrin tí obìnrin fi bí ara ṣe rí tí obìnrin fi hàn kó lè kí ó gbòòrò sí kó tó ó fẹ́ sí ilé ń jẹ́ kókó ẹlẹ́ẹ̀kẹrin inú kókó àwọn májẹ̀mú tí ìjà obìnrin mùsùlùmí tóbi fi nítumọ̀ ọ̀rọ̀ ní ká ṣe àkíyèsí lé ìtọ́wájú wa burú jù àwọn obìnrin tó ṣe pé jàlábí yóò wà fún wọn tíntíntín afún àyàbá yìí afún àbá afúdi òun náà rìn tó náà wọ ọ̀bádùn nínú ẹ̀ ọ ìjáàbù lọ́wọ́ ló ń lò ó tún di wàhálà fún ẹ̀sìn wo sì fẹ́ eléyìí torí díẹ̀ àdìs dáhùn àbá àtúndò lórí ẹ̀ náà náà ni hadith tí a lọ pé sinfani min alin náà lọ́mọ ara ó máa bad anábì ní tó àwọn ọ̀rẹ́ èèyàn méjì kan bẹ́ o ọmọ aná ni wọ́n o ṣùgbọ́n ò tí ìfojú rí wọ́n tún wọn òṣèlú kún wọ́n rí wọn. àkọ́kọ́ ni wọn nisaa'un kaasiyat ariyat mayilat mayilat rusinna kaasirat al-buk al-ma'ilat lẹ́yìn kúlẹ̀ náà jẹ́nà wàlá ìṣírí náà rè é kó láwọn obìnrin wọn múra lóòótọ́ ṣùgbọ́n òun ni wọ́n wà wọ́n máa rìn àìwọ́ wọ́n ti bá wà orí wọn orí oṣù gbúlùtù gbúlùtù bí kìrà fún mi jẹ́ gbé sórí nu wíìjì àtàsímẹ́ǹtì onímọ̀ àwọn ibẹ̀ wọn ò ní wọ àdìjẹ́ náà dọ́gba bákan náà wọn ò ní gbóòórùn ẹ̀ bẹ́ẹ̀ sì rún àdìjẹ́ náà yà máa gbọ́ níbi tó jìnnà bí ìrìn bí ọgọ́rùn ọdún márùn ni ó ti máa gbóòrò ẹ̀ ni ní wọn ní gbóòrò ẹ̀ tó bá sọ tí wọ́n wọ̀ wọ́n bọ̀ sọ lóòótọ́ ṣùgbọ́n kò wọ aṣọ tọ̀dọ̀ náà bá kò wọ aṣọ ẹ̀sìn eléyìí ó tún jẹ́ májẹ̀mú kan pé májẹ̀mú mẹ́rin láti sọ lórí májẹ̀mú dáa fi ṣé aṣọ wọ̀ sọ bá aṣọ tó yẹ kọ́ wọ̀ mu. májẹ̀mú ẹlẹ́ẹ̀karùn nínú májẹ̀mú ìjà kò ní pé. Allah yẹ ṣèfà. òun náà ni pé aṣọ yẹn ò gbọ́dọ̀ fẹ́lẹ́ a ti sọ tẹ́lẹ̀ pé kò gbọ́dọ̀ fún ìrànù eléyìí pé kò gbọ́dọ̀ fẹ́lẹ́ bó bá fún ó lè fún débi pé a máa bí obìnrin ṣe rí bóòlù ọyàn rẹ ṣe rí bóòlù ìdí ẹ ṣe rí bó lè gbẹrẹ ṣe rí irú ìjà ọbẹ ẹsìn wọn fẹ ilé wa ni pé kọwọ wà transparent ìjà ọ̀nà ẹ lóòótọ́ gbogbo tó wọ̀ sábẹ́ láàrin irú ọ̀nà tó wọ̀ sábẹ́ yẹn láàrin eléyìí ọ̀tàkù àgbọ̀yé Islam ọ̀tàkù ẹ̀sìn tí a ń sọ láti mú wa àdéhìntì á lò fún fífún náà òun náà ni àwọn àbá àgbàdà lòmúnà yìí pé. sinfani min ahli nari lam arahuma. ànábì láwọn ẹ̀mí ti kan bẹ ọmọ náà ni wọ́n o. wọ́n ò rí wọn o. ọ̀hún máa ń ṣíyá. àwọn kan bẹ wọ́n ní ẹgbà lọ́wọ́. kàdínà bíi bàkọ̀. tọ́lá gẹ́gẹ́ bí ìrù màálù. yàtọ̀ ìbò nàbí hànà. wọ́n máa fi lu àwọn èèyàn náà àìtọ́ wọ́n tún yẹ sí àwọn ọlọ́pàá wànísàrún káàsìyàtún àríyá. bẹ́ẹ̀ làwọn obìnrin tó ń pé wọ́n wọṣọ wọ́n gbà pa àwọn wọṣọ ṣùgbọ́n lọ́dọ̀ náà bá ìwò ni wọ́n wà. mìlá. tí wọ́n máa rin àríyàn. máa ilá turu sí tí wọ́n máa mèrè sí mèrè sọ̀rọ̀ tí wọ́n máa mì. kàásìnámà tẹlẹ bókítẹlẹ máa ilà. gẹ́gẹ́ bí kìràkúnmí jíjẹ báyìí tẹ́lẹ̀ láàyè dèkúlìnà ìjànà. irú àwọn obìnrin bẹ́ẹ̀ wọ́n ní wà Ah, wọn ní gbóòórùn àlìjẹ́nà wọ́n torí délé ní abàtọ́ yìí pé ọ̀yẹ́ jù. ọ̀yẹ́ jù bá ń yẹ kó na hijab mari àti muslim àti sàtìrọ́. torí dẹ̀ ló pé aṣọ tí ó máa bẹ̀rẹ̀ sọ́ọ́ wọ̀ gbọ́dọ̀ gbogbo owó ẹ̀. láyé ṣe. kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ wà transparent kò fẹ́lẹ̀. لأنه لا يتحقق الستر إلا بالحجاب الذي لا يشف torí pé ìbò lè tí a lè tí ìsọgbọ́dá bá jábò ó lè bàbá pé ìjáàbù tó wọ̀ ìjáàbù tá a máa ń ti ń bẹ lábẹ́ ìjáàbù ni. فإذا علمنا ومن الواقع المعاش أن الشفاف قد يزيد المرأة فتنة وزينة. torí pé gẹ́gẹ́ bí n tá a máa ń gbèsè ilé ní gbèsè tá a bá yìí ni pé tí aṣọ bá ti fẹ́lẹ́ á tún ṣe àlékún fìtínà fóbìnrin ni. فيكون ذلك تحايلا على شرع الله وهديه. àlùyẹ̀ ni bẹ́ẹ̀ ó ti dọ́gbọ́n sí ṣẹ̀yà ọlọ́run ti dé ti ó rò pọ́lọ́ wọn bàdìkọ́lá ó ṣe dá ètè fún ni torí díẹ̀. ọ̀dà ibn Abdul Barr. ọ̀gbọ́n àwọn bàbá náà bá tó báyìí pé. ọ̀dà Allahu lawati yalbasna min ath-thiyabi ash-shay'a al-khafif. ó ní ọlọ́ba àdìkọ́lá ń fẹ́ láti jẹ́ ká mọ̀ báwọn obìnrin jẹ́ máa ń wọ́sọ tó fẹ́lẹ́. alladhi yasir. tó yẹ nínú wíwọsọ ọwọsọ tàbá pé lágbájá ọwọsọ. àríyá tún bí hápì ìbá. ṣùgbọ́n bàbá pa àtẹ̀sìn ìwò ni wọ́n wà. ìyẹn jẹ́ májẹ̀mú ẹlẹ́ẹ̀karùn-ún. eléyìí ká tún yẹra wa ń bẹ̀ àwọn obìnrin tá à ń wọṣọ transparent gbòótà wọ̀ sínú là ń rí kájà ìyẹn tó jẹ́ kan nínú májẹ̀mú nínú májẹ̀mú òun náà ni pé. àlà yushbiha malabisa rijal. aṣọ tí obìnrin mùsùlùmí fi ṣe ìjà wọ́n ní kò gbọ́dọ̀ jọ aṣọ ọkùnrin ńbẹ̀yẹn ọ̀rọ̀ kì í sí bítàdé pé kò jọ aṣọ ọkùnrin ó ní pé. ọ̀nà wo ni ni aṣọ bá jọ aṣọ ọkùnrin ẹ̀kọ́ pàtàkì yọ ẹ̀kí akọ ní àwọn àlù kan gbogbo aṣọ níbẹ̀ aṣọ ọkùnrin ọ̀tọ̀ aṣọ obìnrin ọ̀tọ̀ ní ìrísí wọn ní irú aṣọ báyìí ọkùnrin wọ̀ irú aṣọ báyìí obìnrin wọ̀ tọkọ ẹ bá lọ sọdí arábíà nísìnyí ẹ lè bá a sọ ọkùnrin lọ́rùn obìnrin irú àtọkùnrin wọ̀ ẹ bá lọ́rùn obìnrin kì í sàṣà wọn. níbẹ̀ yẹn gbogbo aṣọ tó tẹ́ máa ń bọ̀kùn ní máa rán èèwọ̀ ní òpèpọ̀ rẹ̀ gbogbo aṣọ tó máa ń bọ̀ obìnrin ló máa èèwọ̀ ní ọkọ̀ gbọdọ̀ rẹ̀ torí wípé nínú àwọn àdìsí àná Muhammad sallallahu alaihi wasallam ohun bẹ́ẹ̀ sí pé bí aṣọ obìnrin bá ti ju aṣọ ọkùnrin èpè ni nínú àti gbẹdẹ fẹ gba ọsọ kan. àdúrà ìlà sọ̀rọ̀ bí alẹ́ àánú àánú nàbí àṣọlá sọ́lá mọ̀ kọ́. ó ní abíọ́lọ́gba àti ó ní ọsọ báyìí pé. láàánà rọ́jù láàánà rọ́jù la yẹ bá sùn lípsà tàlmọ́ra. àánú nàbí àṣọlá. àánú nàbí àṣọlá rẹ̀ sọ́lá. bí àánú nàbí àṣọlá pé ààrẹ mọ́mọ́ sọ̀sọ́là ó ṣépè fún ọkùnrin. yalibasu lipsata mọ́rọ̀. tí ń wọ́rọ̀ aṣọ obìnrin. wàlí mọ́rọ̀ atatẹ́ libasu lipsata rọ́jì. bẹ́ẹ̀ ló ṣépè fún obìnrin tí ń wọ́rọ̀ aṣọ ọkùnrin. akhrajahu ahmad wa abu dawud wa nasa'i. àwọn tí wọ́n gba ẹ̀sìn náà wá ní ẹ pẹ̀lú sanad sahih. náà múra bá sinna tó gbà mí wá. la'ana rasulullah sallallahu fún àwọn kan tó ń bọ̀ yìí. al-mukhannisina min ar-rijal. òun náà ni àwọn tí àwọn ọkùnrin tí wọn tí wọn múra tó bẹ̀ sí múra. wal-mutarajjilati min an-nisa. àti àwọn obìnrin tí wọn múra tó kùn sí múra. tí wọn yàn yìí ọkùnrin tó jọ abo abo náà tó sì jọ akọ. torí eléyìí lórí eléyìí wọ́n ní ọ̀dọ́ fún obìnrin kó jọ ọkùnrin bẹ́ẹ̀ náà ni ò tó fún ọkùnrin kọjọ obìnrin. filibas. nínú aṣọ wíwọ̀. wasout. nínú kásọ̀rọ̀. walhaya. nínú ìrísí. walmashia. walmishia. walmishia àti rírìn. walharaka àti ìmáàdọ́mọ́bọ̀. wanahu dhalik. ẹ nínú nǹkan tó yẹ pé àfidá kan sàlẹ́sà sí kejì ọ̀kan nìyẹn ní agbègbè eléyìí ló ṣe pàtàkì níbi tó yẹ pé aṣọ inú àṣà tiwọn aṣọ ọkùnrin yàtọ̀ sí aṣọ obìnrin èèwọ̀ ni kí ọkùnrin wá lọ́ra sọ ara obìnrin bẹ́ẹ̀ èèwọ̀ ni kí ọkùnrin ra sọ obìnrin tàbí ọkùnrin ra sọ ọkùnrin ṣùgbọ́n àwọn àtàkà ń bẹ tó yẹ pé irú aṣọ kan náà lọ́kùnrin àti obìnrin náà. omi ń wọrú ẹ̀ ọ̀pẹ ń wọrú ẹ̀ irú ẹ̀ lọ́dọ̀ wá ń bí àárín omi ń wọ gíní ọkùnrin wọ gíní. obìnrin wọ sábẹ́ẹ̀tì ọ̀gbìn wọ léèsì àǹkárá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nírú bẹ́ẹ̀ yẹn tó bá yẹ pé tó jẹ́ àṣà abẹ nìyẹn. iná tá a wá bá fẹ́ràn yọ̀ gbọdọ̀ ni o bi ato ti o ba ri pe a lè fún kọ́mọ̀jọra wọn lórí dájú sọ́gbà tí wàá jọra wọn yẹn ríran ni o jọ yàtọ̀ níbi ọba ti pé torí pé dáhùn sọ léde pé àwọn kan awon bẹ nínú àwọn àfa àdẹ́gbà ipe pé àtọ̀tí àbá fẹ́ fi rán ọgbọ ìjà aṣọ tí ń jọsùn ìrùbù láti sọ bọ agbáwá gbà pé aláwọ àbí sọsọ yẹn náà tí wọn àbá kọ sọsí lára tẹ́lẹ̀ sọsọ yẹn tí wọn àbá sọsí lára tí a kà ń rán gbàgẹ̀rẹ̀ àrínú àwọn kẹ́lẹ́sì fi ara mọ́ ṣùgbọ́n nígbà tí obìnrin bá fẹ́ wọ kò gbọ́ ọ̀jẹ́ ríran rú ti ọkùnrin ṣùgbọ́n èyí tó dára jù tó ìfẹsẹ̀lẹ̀ jù pé kí ọmọ ìdèrú àṣọ tọkùnrin làbí máa ń sọ fún àwọn obìnrin wọ́n fẹ́ marriage ọkọ ọlọ́mú gíní bóbìnrin bá lóun gíní irú ẹ̀ ọgbọ́n pé tó bá gíní yẹn tán yóò tún lu lórí tí ó fi bò mọ́lẹ̀ tó gbogbo ló sì wà láwọn wọn àti kóbìnrin wà níbàámu yìí gbàgbé pé àgbà pé àárín tí ń wọ orú tóbìnrin wọ̀ tóbi bá lọ rèé wọrú aṣọ tọ́jú aṣọ ọkùnrin ní rírì sí ibi a ṣe ṣe ríran ayọ̀ wọ́n ara tóbìnrin ṣùgbọ́n ó ti di aṣọ ẹwà nìyẹn fún láti gbé mi lé lórí tí ó fi bò mọ́lẹ̀ tó kó di di ọ̀sán nìyẹn tó gbé bí wọ́n ṣe ń wo láàrọ̀ ah, aṣọ yìí máa dà o kí ni máa fani mara o tí a bá ti lè wí bẹ́ẹ̀ sí aṣọ obìnrin ah, kí ni máa dà o. bá ṣe rẹ̀ àmọ́. bá ṣe rẹ̀ àmọ́ àbíkó sékéré ó dọ̀ sọ́nù kọ́ da nǹkan mi bò mọ́lẹ̀ tó kó ti wà lọ́mọdé pé kò gbọ́dọ̀ jẹ́ ọ̀. tó kó ti di ọ̀sán ni ẹ kò gbọ́dọ̀ fi hàn sí ìta yẹn tó wà ní tí àwọn afá alákàlẹ̀ fún wa ní ìbámu májẹ̀mú aṣọ yẹ kí obìnrin mùsùlùmí kó wọ̀ lẹ́yìn náà. alayushbi alibasa kafirot aw ahali kitab. nínú wọn jẹun tuntun wa tó tẹ̀lé ìdásọ yìí oníkókò gbọdọ̀ jọ aṣọ àwọn tí wọn kì í ṣe mùsùlùmí nínú àwọn obìnrin tàbí nínú àwọn alùkìtàbí àwọn tàfúnjì àṣáájú àwọn jù àtàwọn nùsárà torí kíni. wàdálíkà lè ana sharia àtàlẹ̀ islamiyya náà àni tashabbuhi bil kuffar. torí pé ẹ̀sìn àwa mùsùlùmí tí ọlọ́ọ̀bà àlekẹ́ ọlábìnrin anabi muhammad sallallahu alaihi wasallam kò gbà láàyè kó sì pé tá a bá fẹ́ múra ìmúra wa yóò wá jọ ìmúra àwọn kì í ṣe mùsùlùmí ọlọ́ọ̀bà àlekẹ́ ọlá kò fẹ́ anabi muhammad sallallahu kò fẹ́ láàbìrí ọ̀pọ̀lọpọ̀ nínú àdìsí àṣàṣàlá tó sọ wá pé. kọ́lí fọlí mọ̀ṣíríkì. ó ní gbogbo ń tí àwọn tí èsì mùsùlùmí bá tí wọ́n bá ṣe ìdàkejì ní ṣe níbi kan ní. kọ́lí fọlí majus. ẹ yàtọ̀ sí àwọn majus níbi kan ní kọ́lí fọ alàlùkìtà. kọ́lí fọ alàlùkìtà. ó ní ẹ yàtọ̀ sí àwọn alàlùkìtà bí níbo ni sọ pé máa ń tàṣàbàbí kọ́ mi. fọ́ọ̀bù wa mi ní gbogbo ẹnikẹ́ni ló bá ti kọ́sí àwọn àjọ kan òun náà ti di ara wọn torí díẹ̀ òun náà ni Islam fi kọ̀ fún wa láti wọ aṣọ tó bá jọ aṣọ àwọn tí kì í ṣe mùsùlùmí eléyìí ló bàbá fún tèmi àṣọ yìí pé nínú ọ̀rọ̀ rẹ̀ kan tó sọ́nà ìtìdọ́. al-mukhalafatu lahum fil hadyi zahir. ó ní kí á yàgbá wọn ní ìlànà tí ó fojú hàn maslaha ó lá àǹfààní mọ̀ bẹ́ẹ̀. wà á mún fàtún lè ibadillah. ó ní ó sì jẹ́ àǹfààní fáwọn ẹrú ọlọ́run. al-mu'minin. tí wọ́n ń jẹ́ ẹ̀dọ́gbọ́n náà bá gbọ́. lima fi. torí pé ń bẹ níbi káyà pa wọn yìí ìjìnà sí wọn yìí àti ìdáyàtọ̀ torí pé wọ́n máa ma sọ di ọ̀ràn àyàn. taa an amali ahli aljahim. ó ni pé yáàtì gbé wa jẹ káwa náà máa wùwà wùwà àwọn tí ọmọ náà wù pé lọ́dọ̀ ọmọ náà sí bẹ́ẹ̀ náà kọ́yìn tó sọ. an wa fi mawadi. fi mawadi akẹ́sìrà. ó ní ọlọ́ba àlekọ́lá ẹ̀sìn islam kọ́ fún wa láti máa kọ́ sí àwọn tí wọ́n jẹ́ alùkìtàbí àkèbèrè mi náà. lẹ́yìn al-mushabahata adh-dhahira dhari'atun ila al-muwafaqati al-batina. tó dábàá ti jọ wọ́n ta yóò ti wá tájú wọn nù. فإنه إذا أشبه الهدي الهدي أشبه القلب القلب tí ìrìn bá ti jọra wọn tí ìṣe bá ti jọra wọn níta nínú náà ọkàn eh, jọra wọn ni abanu ti baba gbóǹkan jọ sí ọdún zero round seventy nine àkọ́kọ́ tí bunu bunu bunu mùsùlùmí page fifty one ó pé tá a bá gbìyànjú láti ka àwọn tí a ta ń sọ yìí nígbà tí bàbá gbóǹkan tẹ́míyà sọ ó ní àwọn èèyàn fojú kéré ó ní tá a bá ti ń fi ìmúra ju àwọn èèyàn kan ó ní àṣà àwọn ọmọ làpálẹ́mi wa ìgbàgbọ́ àwọn ọmọ làpálẹ́mi wa ìsúnmọ́ àánú wa wa asọ́lásọ́lá wo bó ṣe nínú yẹn ẹ̀dẹ́ máa wo tí ọmọdé tó bá rí àwọn àfáà tí wọ́n lọ àdìgínbà tí wọ́n wíláwà ní tó náà wá mú àgbà bàdà tó yí máa bàdà tó wíláwà sórí ẹ̀ẹ́dì pé ìgbésí ayé ẹ̀ yóò máa fi ẹ̀mí jọ àwọn àfáàyè ìjẹ́ àfáàyè yóò sì máa lágbára gbèsè ayé bẹ́ẹ̀ náà ni bàbá wọ̀ kú wọ̀ ní ìlànà àwọn míì tó yàtọ̀ sí ìlànà Islam bẹ́ẹ̀ náà ni wọ́n lápá ní wọ́n sọ yìí pé fàyínà wo ìlà aṣùpá ní hadi hadi aṣùpá ní kọ́lùbọ̀lọ̀kọ́lù tí ìṣe ti jọ ṣe ọ̀kanjọ̀kan ọ̀rọ̀ kan ní. torí díẹ̀ ìlú ọmọbìnrin mùsùlùmí gbogbo aṣọ tó bá ní táì kan ló tó dé o àwọn tí mùsùlùmí wọn ràn ọgbọgbọ akẹgbẹ́ ọgbọ́dọ̀ jọ torí díẹ̀ kódà tí abdullahi kan ó ní kó pàtó ẹlẹ̀ ó ní nàhádà. nàhádà mi ń ó bá sọ yìí tí mo rí Aso òkè aṣọ sàlẹ̀ ó lọ́sọ̀tọ̀ ọ̀wọ̀ sọ́run yìí ó jọ sọ àwọn akẹfẹ̀rí má sì wọ orú ẹ̀ má má tún wọ orú ẹ̀ má rárá ìmọ̀mù tó lọ gba àdìsí wa tí wọ́n lọ bá sọ fún amúnátùbá nìkiri. wàlá takunu kalladina utul kitaba min qabl. ọlọ́run ní ẹ̀gbọ́n dàgẹ́ máa ta abúlé Wàtọ́lá aláìhìmú àwọ̀dẹ̀. Nígbà tí ìgbà pẹ́ lọ́dẹ wọn lórí. Wàkọ̀sà polówó. Ọkọ̀ wọn padà lé. Wàkàfí ìrọ̀mìnhùn fásikò. Ọ̀gọ̀rọ̀ ọ̀nù wọn jẹ́ pòkì nzọ́lá àdìd. Torí délé látara bó ṣe rí. Náà Allahu an yatashabbahu bihim fil umuri al-asliya wal far'iyya. Látara délé lọ́dọ̀ wọn bá àlekọ́ láfi kọ̀ fún wa pé a gbọ́dọ̀ kọ́ sí wọn inú àwọn ọ̀rọ̀ ìpìlẹ̀ àtọ̀rọ̀ akẹ́tù gbogbo gara gbọ́dọ̀ bí àtọ̀ lórí gbogbo ìyẹn rẹ̀ kọjá tó ti kọ́ àwọn mùsùlùmí ṣáájú kódà lórí gbogbo nǹkan ẹ̀rì ní àná tó lánàá tó fi kọ́ alẹ́ kọ́ pé ẹ má jọ wọn o kódà wọn ti wá pé ń bàrà àrà aṣọ àgàwọn adájọ́ ọkùnrin àwọn arúgbó aṣọ dáhàrá yìí irú ẹ̀ náà láti pè é rán ó dábàá fẹ́ràn jẹ́ akídá sí gbẹ̀gẹ̀rẹ̀ kó bẹ yàtọ̀ sí wọn torí díẹ̀ lé ní àárín tí àwọn mùsùlùmí dáhùn wọ aṣọ jàlábíà àti láwọn ìjọ kan náà náà kírísítẹ̀ dáhùn wọ ṣùgbọ́n ẹ̀ ẹ́ tí wọn ò ní jọ tiwa torí díẹ̀ tábà jẹ́ bá ti jọ tiwọn yẹ àwọn náà ti dára wọn inú ẹ̀kọ́ tí Islam fẹ́ kọ́ àwa mùsùlùmí eléyìí tó jẹ́ kan bákan náà nínú ẹ̀. àlàyé kú nàlẹ́ bá aṣọ ṣòro. kọ́ jẹ́ aṣọ fáàrí àbọ̀síárì ni torí pé àbọ̀síárì ni inú tíjọ́ àbọ̀síárì ni pé kó wọ ẹ̀wọ̀n gógógó sáré ni nínú ẹ̀dá tó lọ́ba ti wọ̀ báyìí láàrin ó ti dá yàtọ̀ tí o sì wá láwọn èèyàn ń wọ̀ torí díẹ̀ nínú àdìsí àná sọ yìí pé. ọ̀dà tàn án. من لبس لباس شهرة في الدنيا رسول الله صلى الله عليه وسلم من لبس لباس شهرة في الدنيا ولكن بل وصوصا أصو fáàrí láyé ń bí. albasahu Allahu fawqa madhallatin yawm al-qiyamah. ọlọ́ọ̀bà lè kọ́ la yóò fi aṣọ yẹpẹrẹ lọ́wọ́ fi wọ̀ lọ́rùn lórí ìbẹ̀rẹ̀ kíámà. thumma alhabahu fin-nar. yóò wá sọ sínú náà imam Dawud abdul majalogba adesiwa wọn gbà pé inú àwọn gbàgbé adesiwa kò sí ni pé ẹnikẹ́ni tó bá wọrú aṣọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yóò dàdí kíámà ọlọ́ba àdìkọ́lá á fi aṣọ ìyẹpẹrẹ á fi wọ̀ lọ́yìn òun wa sọ fáàrí lọ́rùn olófin wa sọ ìyẹpẹrẹ. wàhálà sọ́rí tó yàn tọ́bi kọ́ àlà rìjálì wà nìsà. wọ́n ní máa jẹ̀mú eré ó wà lórí ọkùnrin ó wà lórí obìnrin. àmọ́ lábìsà fáwọn ṣùgbọ́n làhíkọ́ gbogbo ẹnikẹ́ni tó bá ti lọ wọ aṣọ fáàrí aṣọ Ah, ìbínú ọlọ́ọ̀ba ìlérí ìyá ẹ̀ ó ti ṣẹlẹ̀ lórí. ilà ayẹ túbà rọ́jùlá nǹkan ní àwímọ̀ra. àbí kí ẹ lọ túbà ọkùnrin lọ́jẹ́ ni o obìnrin lọ́jẹ́ ni o a gbọ́dọ̀ gbìyànjú láti lọ rẹ̀ túbà yẹ tó ń jẹ kan nínú àmájẹ̀mú ah, tí ó gbọ́dọ̀ wà lára aṣọ tágbà pé aṣọ yóò aṣọ ìjáàbù. gẹ́gẹ́ bí àwọn ẹ̀kọ́ tí à ń kọ́ lọ àdìpó àgbà àwọn ẹ̀kọ́ ńláńlá tó ṣe pàtàkì ní ọlọ́mọba olùkọ́ aláṣẹ kágbàgbọ́ látara ìpàdásẹ kágbàgbọ́ yìí òun náà lọ́pàá aláṣẹ kámúra látara àmúra ire àlèbá ìlú náà lọ́pàá pàdé láti dọ́mọ àlìjánná látara àmúra ire àlèbá ìlú náà lọ́pàá pàdé láti dọ́mọ àná ṣùgbọ́n èyí tí àmì ọlọ́mọba fún gbogbo wa lápapọ̀ ọkùnrin wa ni o obìnrin wa ni o gbogbo tí èèyàn ṣe tí ó fi jẹ ọmọ aná ọlọmọdé á lè ṣe gbogbo tí èèyàn ṣe tí àbíyàn náà fi di ọ̀ràn yẹn lé lórí ìyẹn náà ní kọlọ́ọ̀bá kó ti ká lè ṣe. àtúbọ̀rẹ́ yẹ̀ wò nínú májẹ̀mú tí ò gbọ́dọ̀ sí ní ara sọ ìyẹn ní gbígbà bá wo aṣọ yìí àwọn májẹ̀mú mi tuntun wà àwọn kan bẹ tí a bá lára sọ mùsùlùmí ọkùnrin lọ́jọ́ ní obìnrin ni o òun náà ní pé. àlàyékúnà fíhì tasọ̀ níb. ọgbọ́ sí àwọn àgbélébù lára ẹ̀ gbogbo wa náà ni a máa ìtàn àgbélébù kódà àlùbọ́nì sọ́fà mùsùlùmí gbàtọ́nà bàdìkọ́lá tí ń sọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí àlùbọ́ àyíṣà alayhi salatu wassalam láti pàṣẹ àwọn yahudi àwọn júù tí wọ́n jẹ́ ọ̀tá ọlọ́run tí wọ́n máa ń lébọ̀ àwọn ànábì ọlọ́run tí wọ́n pa zakariya tí wọ́n pa yáyá alayhi masalatu wassalam tí wọ́n gbé màpá àbẹ́ pa ànábì wa Isa tí wọ́n pè ní jésù ọmọ Maryam tọ́lọ́ba sọ fún anú sọ́àbù nìsa àyẹ̀wò àwọn ti sísè. wà á lè mú nà kọ́tà nà màsí àhí ẹ̀yìnsọ́bì nà mọ́wíyàmù. ọlọ́run nínú ìbàjẹ́ wọn onígbòrò jẹ́ wọn sọ jáde nínú àwọn Yahudi àwọn Júù jágbára lẹ́ Musa pé àwọn pa Isa ọmọ Mariam rọ́sùlọ́lọ́. tóun tó kulẹ̀ lánàá jọ lọ́wọ́ àwọn ti pa. wàhálà kọ́tà ló. ọlọ́run wọn àrígbá o wàmà sọdàbò. máa rí kàmá gbélé bò. kí n ṣubbi halamu. ṣùgbọ́n mo ń dààmú wọn lọ́wọ́. وإن الذين اختلفوا فيه لفي شك منه dàgbà àwọn tí wọn lọ máa bá ọlọ́run ní ẹnu òkò lé lórí tó là bá bọ́ǹkọ orí ìjòyè ẹ ẹsẹ̀ rí ọjọ́ ẹsẹ̀ yóò jẹsẹ̀ rẹ ẹsẹ̀ yóò jẹsẹ̀ rẹ orí ọjọ́ rí ẹ orí bẹ́ẹ̀ ni wà ọlọ́ni wọn bẹ nínú òrújú wọn bẹ nínú méjì. màlàhùn bíi min ilmin illa ittiba'a dhann. ọlọ́ni wọn ò ní àrídájú mọ̀ ká nípa pé wọ́n rí pa àwọn àrípa àfi àbá ìtẹ̀lé àbá mòrò mòrò pé òun la pa àbó nǹkan. wa ma qataluhu yaqina. ọlọ́ni wọn pa ní ìtọ́jájú wọn pa. bal rafa'ahu Allahu ilayhi. gbẹ́gun ọlọ́wà gbé lọ sí sánmà wákàánà Allahu azizan hakima. bá tí òun bá sọ̀rọ̀ yìí o tó tóbi ọba bíi ọba ìtọ̀bọ̀jọ̀gbọ́n níbi tí àgbélébù ti ṣẹlẹ̀ nìyẹn kí n síwájú kí n sáwọ́ tó dé kò ti já àgbélébù nígbà tó dé lọ́rọ̀ àgbélébù dé torí díẹ̀ gbogbo aṣọ tí àgbélébù wa wà ń bẹ̀ ọmọ àmùsùn ọ̀gbọ́dọ̀ wọ̀ ọ́ tó dàbí máa ń yẹ̀wò fínífíní. ibi tí wọ́n yìí ti ń ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà fi dáwọ̀ láti mú wa bábẹ́ orin tí tí bára aṣọ báyìí tí tí báyìí tí bára aṣọ ló yẹ wò dáadáa gbàmí ara tẹ kírun gbàmí ara bàtà lóṣù ìgbẹ́dẹ́ máa ń rà lè bá mẹ́tẹ́ ti fi sí i ó ìtọ́n ó ní ha. ó sọ wí pé. dàfàtò àná nàbí sallallahu alaihi wasallam. bí a ní mọ̀ọ́nù sẹ́lá. lam yakun yatruku fi baytihi shay'an fihi tasadib. illa illa naqada. ó ní anábì kìí sílẹ̀ gbogbo tó bá wà ní ẹ̀ níwò fẹ́nifẹ́ni gbogbo bá ti fi àgbélébù bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ amukun bẹ́ẹ̀ ẹ̀ ahmad bawa bukhari bawa abdul nasai wọn bawa torí díẹ̀ ewúrẹ́ ta anabi muhammad ló ní ń ṣàkíyèsí sí ọ̀rọ̀ àgbélébù àdámà níbi tó bá ti rí báyìí ló mú kó mẹ́rin lórí ọjọ́ kan gẹ́gẹ́ bí wọ́n lọ́dọ̀ dẹ́kọ̀ Ummi Abdulrahman bin Uzayna. ó ń sọ báyìí pé. kunna natufu bilbayti ma'a ummil mu'minin. Aisha. Aisha. ọjọ́ kan àwọn ti tàwa àwọn ọ̀bùkárí ọlọ́run ní maka pẹ̀lú màmá wa Aisha. farata ala ratin burdan fihi tashdid. lọ́ba yẹ aṣọ gbogbo owó kàtí òbẹ́ ká lọ́mara orí àgbélébù ń bẹ̀. faqalat ummul mu'minin. ní Aisha bá sọ báyìí lójijì. ìtọ̀rọ̀hìhì الطرائي مقوم به مقوم به وان رسول الله صلى الله عليه وسلم كان اذا راى نحو هذا خطبه تبع الزلمه باري akhrajahu ahmed. imam ahmed gba àdìsí wa torí díẹ̀ aṣọ tí rẹ̀ mùsùlùmí bá fẹ́ wọ̀ ọkùnrin ni o obìnrin ni o ó láti wò fínífíní kò gbọdọ̀ ní àgbélébù nínú torí pé àgbélébù àmì ìgbàgbọ́ àwọn ẹlẹ́sìn míì ni ọlọ́run pé làkún dínú kún wáyé ẹ̀ torí díẹ̀. táwọn mú lọ́wọ́ kékeré ló fi dáadáa gbàmjà wò ká wọ́n ti di àgbélébùú sí tó sì ní ìgbà tó di aago gbọ́dọ̀ gbọ́dọ̀ wò fínífíní nígbà tẹ̀ ti fi sára àtẹ̀yọ̀nù nígbà bẹ́ẹ̀ ti mọ́tò láti mí ẹ̀rọ mọ̀sẹ̀ máa ka ẹni lé nígbà mẹ́rọ gbogbo ẹ̀ àṣà ànábi owó ẹ̀ fínífíní kò ní rí nǹkan ká wà mẹ́rọ. májẹ̀mú kàtọ́nù inú májẹ̀mú aṣọ ìmúra obìnrin mùsùlùmí tí ó bá fẹ́ wọ aṣọ kó lè bá a pé òṣùwọ̀n tọ́lọ́wọ́ bá a lè kẹ́ ọ láfẹ́ fún pé kí ó pé májẹ̀mú mi. àlàyékúnlá fi ìtàsọ̀ wíìr. wọ́n láti pé aṣọ tí obìnrin mùsùlùmí bá fẹ́ wọ̀ àtàwọn tá a jọkùnrin kò gbọ́dọ̀ ní àwòrán nǹkan tó lẹ́mi lára ẹ̀rí kébí àti sọ wọ́n ní dáhà jumhur al-fuqaha. dáhà jumhur al-fuqaha ila tahrim ittikhadi ma fihi suratu dhiru. wọ́n ní bo ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn àbá òní máa fi kì òun náà ni wọ́n gbà pé èèwọ̀ ni kí ó lè pé gbogbo bá ti ní ẹ̀mí èyí bá ti ní àwòrán tó lẹ́mi lára kí a wá máa lò ó ọ̀yá káàwọ̀ ni káàbọ̀ ni. insanan kana am hayawana. wọ́n ní èèyàn ní àwòrán ní abẹ́ranko sàwọn nǹkan ti sùúrọ̀ tó fi jìdá. wọ́n ní ó gbà mí ń bẹ bóyá òwúrọ̀ yìí ara àbí lọ́wọ́ ni tàbára lọ́wọ́ ni tàbára gàgá kọ́tì lọ́wọ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tàdánù àdàmà gáàbù ilé ibi àhàdí fi tààdì. nínú àwọn tí a fi sẹ́yẹ́ ni pé. àbí tọ́lá àtàrọ̀ di ọlọ́wọ́ àn. àbútọ́lá báyìí pé. àbí sọ̀rọ̀ sọ́dọ̀ mọ̀ kọ́. bá pé màlẹ́kà ò ní wọnúlé kan tí ajá ń bẹ́ ń bẹ́ tàbí àwòrán ń bẹ́ ń bẹ́ ẹ̀rìn Imam Ahmad ó gba àdìsí wa torí díẹ̀ ló pé njọ́ kan inú àdìsí wa ládọ̀ Abdurrahman bin Qasim. anna rasulullah sallallahu alaihi wasallam qadima rasulullah sallallahu alaihi wasallam min safar. pé àbẹ̀bí láti rìn àjò. wa qad satartu bi qiramin li. ìsàmì ìsàmì. بلاد بيان أبو عبد الرحمن عن أبي عبد الرحمن عن عبد الرحمن بن القاسم قال قال سمعت, سمعت أبي يقول قال sẹ̀mìtì àyíṣà tọrọ di àgbà àná. ó bàbá wọn bá yìí pé àyíṣà òǹgbọ́tà àyíṣà bá yìí pé. wọ́n di mọ̀rọ̀ sóòlù lọ́ọ̀yì sọ́lọ́lá àyọ̀ sẹ́lẹ̀m mi ń sáfà. pé àwọn mi láti rìn àjò kan. wọ́pọ̀ sàtàrù tó bẹ̀rẹ̀ kẹrọ mi lì. òun ti òun fi aṣọ òun fi òun fi ṣe kọ́dìn. àlà sáhùwà ti lì fi hà fi ha tàmà sí. fi ha tàmà sí. ó ní torí pé nínú aṣọ yìí fọ́tò ó wà lára rẹ̀. Bàlámà Fádìmà Ṣúra Sọ́dìlámà mi sábà. Nígbà tí wọ́n fi dé láti rìn àjò. Àtàkàbù. Ọ̀fàyà. Ọ̀kọ́àlì. Wọ́n bá ìpè. Aṣáájú náà ṣe àdáàbà yà ọmọ ìlọ̀kẹ́yà. Ó náà tó le jù níyà lọ́dọ̀ lọ́dọ̀ ìgbàdàn kí á mọ̀. Àtẹ̀dínà yóò dọ̀ ìwú náà bí kọ́lùkẹ́lá. Ó náà náà tó yẹ pé wọ́n ń ṣe àfijọ́ ẹ̀dọ́ lọ́hùn. Ọ̀lẹ́sì ọwọ́ àgbà yìí pé. wàjànàhù ìsádàtà náà ó ìsádàtà yìí. ó làwọn afasọ yẹn àpadà sọ di ẹ̀ńdá àbí rọrí àpín sí asọ di ìrọ̀rí ọ̀ka ni ni anábìdí lórí ẹ̀ inú ẹ̀ bàbá mi sọ. عن عائشة زوج النبي صلى الله عليه وسلم أنها أخبرته أنها اشترت نمرقة. ọjọ́ kan ó ń fiha biha tasawir. tó pé kọ́tì ni tó pé àwọn fọlọ́ wa ń bẹ̀. falamma ra'a rasulullah. àwọn kan sọ pé àwọn kan sọ pé kílò nígbà tí anabi wa rí. qama ala al-bab. ó wá dùn sẹ́nu anabi wọlé. ẹ̀rí aṣọ tí ó wà tánàbí rí báyìí pé àwòrán ń bẹ lára rẹ̀ anabi wọlé. Nah. Fa'arafat fi wajhihil karahiyya. Olóhùn wa wa mọ̀ pé inú bí ànábì ọmọ àbáyé pé. ọ̀rọ̀ ti yára sọ́lá lọ sọ́lá sọ́lá. lórí tí ọlọ́ba. àtúbù ilà ọlọ́wọ́ ilà rọ̀súlì. mo mo ti bára sọ́dọ̀ ọlọ́mọ kan sójú ṣiṣẹ́ o. mára adnab. irú ẹ̀sẹ̀ wo wọ́n dá. kọ́ọ̀lì. anabaa sọ báyìí pé. màá bá lọ àdéhìn nùmùrùkọ. rí Fàkọ́lá Rasulá Sọ́lá. Ẹnu tó báyìí pé. Iná ṣùhábà àdéhì súwár. Àwọn tí wọ́n ya fótó tára sọ yìí. Àwọn àdàbò náà yọ̀ wọn kìyà. Ọlọ́mọ wọn bí ajá lọ́dún gbọdọ̀ gírámà. Ọlọ́mọ sọ fún wa yín pé. Ayú máa fàdà tó. Ǹjẹ́ ǹjẹ́ ẹ̀dá ẹ̀yọ ẹ̀fẹ̀ mi sí lára? Fàkọ́lá. Wọ́n báyìí pé. Gbogbo létí àwòrán báyìí bá wà. Láàbẹ̀ ìyẹn làwọn abá kan pèlè rè sèrè nù sèrè lọ́wọ́ sọ. torí díẹ̀ kì í ṣe àdá mùsùlùmí káwọ́sọ tí àwòrán ẹ̀dá èèyàn àbí ẹ̀dá ọlọ́run ti mí bẹ́ẹ̀ rẹ̀ ẹyẹ ni o kòkòrò ni o labalábá ni o aláǹgbá ni o àdán ni o kábà bẹ́ẹ̀ lẹ́ni sọ pé ẹnìkan ni gómìnà ẹnìkan wọ́n wá ààrẹ alájà tí wọ́n bá tó bẹ́ẹ̀ káfáárì káfẹ́fẹ́ àtìdá ìjáàbù ni abáwọn tó tó wọ̀ labalábá ní ọ́fíìsì ìjáàbù. torí ìdí ẹ̀ tó bá ọ̀pọ̀lọpọ̀ ń gbàgbọ́ àwọn ọ̀pẹ́ ẹ̀ fọ́tò dáná fi sọ fọ́tò dáná fi sọ èrè ni fọ́tò àwọn àdìsí rí ọ̀tọ̀ àdìsí fọ́tò ọ̀tọ̀ wàrà àtọ̀lọ́wà ní ìbámu gbàdúrà jọ́nà lọ torí lẹ́ẹ̀bìrì aṣọ àkọ́kọ́ ọ̀pọ̀ bàyà wọ́n fi ṣe pílò gbàgbé wọ́n fi máa sínú lẹ̀ torí díẹ̀ ìgbà wọn náà wọlé sọ̀rọ̀ lórí ọ̀rẹ́. rahimahullahu ta'ala amatikhadu musawwar fi surata hayawan. ó ní gbogbo nǹkan gbogbo tí a bá ya fọ́tò ẹranko sí.

wàyín kára bíbí sáfin yuda. bàbá gbé yàrá fisinu àfisinu lè dáńtẹ malẹ àfisinu lè dáńtẹ malẹ ni. na. wàwùsáàdá. tàbá fisinu se tàbá fisinu pilo. mímọ yòóta. nínú kàtó gbé àmà yẹpẹrẹ. falẹ̀ sàbí haram. ẹ̀yẹ ṣe haram. wàlà farqa fi hàdà kullihi bayna ma lahu dhil wa ma la dhil. ó ti dáa sọ yìí kò sí ìyàtọ̀ láàrin àwòrán tó ní òjì àtẹ̀tẹ̀ olójì. àwọn àbájọ ni ti sọ̀rọ̀ yìí. Imam Nawawi ní nǹkan bí ọgọ́rùn ọdún karùn lẹ́yìn jí ara wa sí láyé òní sọ ọ̀rọ̀ yìí fún wa àtùbà ní ọgọ́rùn ka kẹẹ̀ẹ́dógún ọ̀rọ̀ tó ti pẹ́ ni gbẹgbẹrún ọdún ni ká máa fọwọ́ kékeré mú ọ̀rọ̀ fọ́tò lórí ya mo mo fẹ́ travel lọ sí aláàjì mo fẹ́ ṣe múra níwọ̀n bá yẹn wọ́n ní bùkátà nítorí bá jẹ́ nǹkan tí Islam ọ̀fẹ́ tá a bá fẹ́ tá a bá fẹ́ bá lò ní ìwọ̀n àgbà bùkátà yẹn ní ìwọ̀n àgbà bùkátà yẹn hajj tá a fẹ́ lọ yóò ẹ̀yin pátọ́tù pọ̀tù mélòó lẹ́nu fẹ́ wọ́n ní méjìlá ni ó sì lọ́sọ̀dọ̀ onífọ́tò ẹ̀ bá ya méjìlá tàbí pé iṣẹ́ tẹ ìmọ̀ fẹ́ wọ sẹ́mi kan wọ́n ní anìgbàdà sí fọ́tò méjì ẹ̀bá ìyá méjì. tó bá ìwà ọ̀dà jù bẹ́ẹ̀ lọ ọlọ́kọ̀ pamọ́ ni kì í ṣe ń dà wọ́n fi ń ìpolé inú ẹ̀ kọ̀tà náà bí mu wá o tá a bá ní tẹ̀lé fẹ́ nu o tá a bá ní sẹ̀sìn ànábì tó mu wá. torí díẹ̀ láàyè òfin gbà mùsùlùmí ọkùnrin mùsùlùmí obìnrin tá a bá ní ara ìmúra rẹ̀ aṣọ nǹkan tí ó ní tí ó láwòrán nǹkan tó lẹ́mìí lára bó ṣe pé àwọn bá wò fẹ́ràn aṣọ tó bá ní àwòrán tó bá gbé igi wọn bá rà sí igi wọn yálé sí kankan wọn yẹn gbórí yẹn sílẹ̀ àwọn òbí fẹ́ràn aṣọ fẹ́ràn ti báyẹn wọ́n sì gbà wọn láàyè tó bá wà wọ́n rẹ̀ yóò gbé ìjáàbò lórí ní ọgbọ́dọ̀ jẹ́ ẹ̀sọ̀ta nínú àwọn ẹ̀kọ́ tí wọ́n fẹ́ kí akọ nínú àwọn májẹ̀mú ìjáàbò nínú àwọn jẹ̀mú hijab an yakuna. an yakuna masnu'an min at-tahir al-halal. kó gbé aṣọ tá a fẹ́ lò yìí dábẹ́ tí obìnrin bẹ́ẹ̀ máa wọ̀ yìí ọkùnrin náà ló fẹ́ wọṣọ ní kọjá aṣọ tá a ṣe nínú nǹkan tó má tó jẹ́ ẹ̀tọ́ torí ìdí ẹ̀ la gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ lẹ́nu kàmùgì ni àfi máa ń ṣèwádìí àgàmí bá bò wá wọ́n zood ní agbègbè ráyé sá abárí aṣọ aṣọ òwú ni ábèrè irú òwú ni sówù ẹlẹ́dẹ̀ ni sówù àwọn ẹranko abìjà bí àmọ̀tẹ́kùn ṣe ní gbogbo eléyìí ní ẹ̀sìn wa kọ́ alẹ́kọ̀ọ́lé lórí tẹ́lẹ̀ bíi pé ọ̀kan náà bá àtàjọ́ mọ́lẹ́ mọ́ sẹ́rìn. rahimahullah annahu kana yalbasu khuffan khuriza bi wọ́n ní aṣọ àbí bàtà bàtà aláwọ̀ tí wọ́n bá ṣe látara irun ẹlẹ́dẹ̀ kò ní wọ̀ tó pé irun ẹlẹ́dẹ̀ tàbí irun ẹlẹ́dẹ̀ ó jẹ́ òwúta fífún tí ó gbé látara irun ẹlẹ́dẹ̀ ni wọ́n ti mú jáde kò ní wọ̀ tó kó ìwọ̀ fáwọn mùsùlùmí tàbí wọ́n ti látara wọ ẹran tó kú táàhù nílànà ẹ̀sìn Islam tàbí látara àwọn ẹranko abidjà ni wọ́n fi ṣe gbogbo eléyìí la gbọ́dọ̀ kọ́ ẹ̀kọ́ ẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí ẹ̀rí eléyìí nínú àwọn ẹ̀kọ́ tí wọ́n fẹ́ kọ́ wa ni nínú tá a gbọ́dọ̀ mọ̀ èèyàn máa ń wádìí aṣọ tí mo yìí gbọ́dọ̀ ti ṣe bákan náà nú ẹ̀ an khali. an khali ya min asbabil kibri wal khuyala. aṣọ tí obìnrin wa fẹ́ wọ̀ tààrà ṣèjà ọgbọ́ mórígbọ́ kò nínú gbogbo bá lè fa ìgbéraga àbí sáré ni gbogbo tó bá wọ̀ ìjáàbù tó ń yẹ owó tó ń tún rẹ̀ wò lọ́nà báyìí tó tún rẹ̀ wò lọ́nà báyìí ìjáàbù ẹ̀ ti forí sápọ́n ẹ̀ anábọ̀ àwọn sọ̀sọ̀lá nínú àjà tó rẹ̀ rà. bainama rajulin yamshi qad a'jabathu jummatuhu wa burda. ó ní láàrin ìgbà tí ọmọnìyàn kan rìn ó dá òkú sí ó tún aṣọ tọwọ́ ọwọ́ ẹ̀ ó wá ń jọ lójú ní wá ń sílé mọ̀ ló ń wo oorun ara ẹ̀ báyìí irun orí ẹ̀ tó sàn sílẹ̀ báyìí àtàṣọ tọwọ́. ìdókòó sì fàbí hil àrùn. ó ní bẹ́ẹ̀ ni ilẹ̀ ọba gbé mi. jàdùjàdù fìlà áwùjẹ àtà àtàkù máa sá. ó yọ máa bẹ́nu lẹ̀ yìí tí ilé ọmọ gbèsè kọjọ́ máa lọlẹ̀ títí tí àríkà mọ̀ fi tó inú àti mi ni pé. la yadkhulu al-jannata man kana fi qalbihi mithqalu dharratin min kibr. ó ní kò ní bọ́ gbẹdàbàjẹ bá nù ọkàn rẹ díẹ̀ nínú gbèdàgà kódà kò bí ọmọ náà gún lẹkọ wọn abẹ́rẹ́ kúrò sí ọlọ́ba ẹ̀dọ́ bá sọ ó fẹ́ ká sọ ọ̀hún dáa kí bá tó ń wọ̀ dáa ńkọ àgbàgbọ́ ọlọ́run ọba tọ́ rẹ̀ wá ní oṣù máa ń fẹ́ wa. ìdí jẹ́ ìgbèdàgà ní kí a fojú rí lòdòdò ká sì fojú rí ká yẹ pẹ̀lú àwọn èèyàn torí díẹ̀ tó ṣe pé inú ọmọ jẹ̀mú àsọdá fẹ́ wọ ọgbọ́ òmùrí bọ́ kó o nu tí ó bí ìgbèdàgà sí ara tàbí sáré alhamdulillah to ọlọ́mùbá ní fọ àwùjọ wa o ọlọ́mùbá ní túnṣe o àwọn ọmọ àlè ti dàgbà ókè nàìjíríà náà gbogbo ẹ̀ dàrú wọn ni bí àgbà bá ṣubú yóò wẹ̀yìn àwọn àfáà ní ká wẹ̀yìn lẹ́nu ńbo ló ti wọ́ wá ibi tó ti wọ́ wá náà ni wọ́n ń sọ fún wa yìí wọ́n látàyé ànábì wa adam aleyhi ń gbé bàbá wa ìyá wa ẹ bá bẹ́ẹ̀ lẹ́nu èṣù ló ń ná èṣù ayé òde lọ́nà ṣayatinu ins wàlìjìn èṣù bí èèyàn èèyàn bí èṣù ọlọ́run yàwá yàwó wọn làwọn yahudi tún ní ọmọ ogun ẹ̀ tí àwọn náà tún gba ìpèpè yẹn lẹ́nu ẹ̀ tó fi wá lórí àwọn ìmọ̀nìyàn àṣẹ ìpèpè síbi ìmáàmúra bí ọmọlúwàbí ìpèpè èṣù ni bí ọmọlúwàbí mùsùlùmí bí ọmọlúwàbí mùsùlùmí hmm. ẹ̀rí ká pé spaghetti náà jíǹsì náà ìjáàbù بدعوة شيطانية يهودية علمانية ọlọ́run bá kí ó wá di kásẹ̀ bẹ́ẹ̀ nílẹ̀ láwùjọ wa nígbà tí àwọn afáàmì bá wa sọ̀rọ̀ nínú àdánwò kan tí àwùjọ ń kó lé ní ọ̀rọ̀ obìnrin obìnrin obìnrin obìnrin níbi ìmàpolówó ọjà kódà bí àwọn báńkì tabago àwọn àdánwò tó bá báńkì nísìn àwọn ọmọ tí ò lọ́pọlọ iṣẹ́ kése tí wọ́n mọ̀ ni wọ́n fi gbé wọn sí òkè tí wọ́n sọ wọ́n dọ̀gá bí ó ṣe pé ó wà attractive lọ́pọ̀lọpọ̀ lè ṣe ní wọ́n fi ń gbà wọ́n sí bẹ́ẹ̀ náà ní ní ilé ìwé oníṣègùn kínní ṣùgbọ́n ṣé ìmọ̀ ẹ̀ náà ló tó bẹ́ẹ̀ sọ́tọ́ wá bí a jẹ́ pé wọ́n ń jáde àdánwò ní ìlú tó ń kàn kí ni ìmọ̀ràn tẹ́ nígbàjọba àti àwọn tó wà tó jẹ́ aláàtò ìlú lórí ọ̀rọ̀ ìmúra obìnrin yìí àti kò jẹ́ káàtó wọn sí. ìjọba ní ojú ètò òsì tó pọ̀ ọ̀dọ̀ ìjọba náà ní agbára wà nínú ọ̀rọ̀ tẹ àsọ̀bọ̀yà ìjẹta lẹ ní àbánà nígbà tí àwọn ìjà àgbọn ń bẹ lórí ìjọba jọ̀nà lọ wọ́n sá sófin wọn àgbẹ̀ lórí pé òfin Islam tó bá gbọ́ ẹ̀sìn pé ó jẹ́ káwọn gbìyànjú láti máa múra wọ́n sì sófin òfin ẹ̀sìn múlẹ̀ wọ́n gbé àwọn agbófinró wà bẹ̀ tó pé tí ọba múra dáadáa wọ́n á lè sẹ́gbà fún wọ́n á lè mú ó ti pé kálukú náà bẹ̀rẹ̀ sí múra inú kẹjọba lè ṣe òun náà ni kí kíjọba gbìyànjú láti kọ́ àwọn ẹ̀lẹ́kọ̀ọ́ kí àgàgà àwọn afẹ́sìn kẹ́kọ̀ọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ kí ló bá fi òfin òfin tẹ̀lé agbègbè àti gbódò ọ̀ràn ìka kọ́mọ lójà àbúrò ti Islam àníkàjẹ́ ìsàmúra kí kí wọ́n mọ̀lú àbí wà àwọn àtàwọn abẹ́rẹ́ ṣe ti Islam yẹn kí n jẹ́ àgbègbè pẹ́ẹ́lí jọ ti wọ́n ẹ̀sìn mùsùlùmí lọ ṣùgbọ́n kó àtẹnudọ́jẹ́ mùsùlùmí o àtẹnudọ́jẹ́ mùsùlùmí o kí wọ́n mọ̀lú àbí wà ibi ìtàbá wo ọ̀pọ̀lọpọ̀ àtàbá wo bí àwọn Catholic ṣe máa múra gan láti Catholic lóbìnrin wọn kiri o. bí ìgbéyàwó jábìlà wọn. jábìlà wọn ẹ̀sìn náà tí wọ́n ti sìn kó náà dákúrò ilé náà làbá wò tí kálukú bá ń múra bẹ́ẹ̀ á rí pé yàtọ̀ bá àwùjọ tá a wà òbí wọn ní ojúṣe tí wọ́n ṣe àwọn ìjọba wọn ní ojúṣe tí wọ́n ṣe àwọn afẹ́sìn àlóyè àníyàn tá a ṣe bẹ́ẹ̀ náà làwọn tá a jùlọ kọ àlóyè tá a ṣe kọ́lọ́ ọ̀bà àdìgọ́lá kò sí náà fún wa. tó ọlọ́run sàn àwọn fáà ní ẹ̀sán rẹ̀ wọ́n ní ìlànà ìyẹ́sà máa ń yọ ṣáà tàkọ́ yìí òru bí nǹkan bá bàjẹ́ wọ́n á ní fi òtún ṣe wọ́n ní àwọn àfáà lójúṣe pé wáá dẹ́pọ̀ àfáà gan ní pèpè síbi ìmúra èṣù ẹ̀rí pé ọ̀rùn dé ọlọ́run làwà ẹ̀yìn àfáà wọn ni abẹ́rù ọlọ́run libasu tẹ́kọ́wá aṣọ ìbẹ̀rù ọlọ́run aṣọ ìdáàbòbò tí ó dáàbòbò ẹbí yóò dáàbòbò obìnrin yóò dáàbòbò ọmọ tí ń bọ̀ náà ní ẹ jẹ́ kí apolongo ẹ̀ fún aráyé nígbà tí wọ́n wá ń sọ ọ́ tí wọ́n ń pín ìjáàbù yẹn wọ́n nílé mbẹ́mbẹ́ wàlá yàtọ̀ ànàbẹ̀kọ́ fayetma alẹ́ bó ẹ̀kọ́ wo ni ẹ̀kọ́ obìnrin lò pẹ̀lú tẹlifóònù gbogbo ayé kan lẹ́nu tẹlifóònù gbogbo àwọn obìnrin náà nílò bọ́kùnrin ṣe ń pè wọ́n lóbìnrin ń pè wọ́n bó láti ṣe pẹ̀lú ilé tó ọ̀ràn míì tún nìyẹn ẹ text message nǹkan kan. ọ̀ràn tún nìyẹn yẹn ti dá lérú tó pọ̀ àtìyàwó àwọn àdó ti ń bẹ láyé ni àwọn pé kí ọkùnrin àtòbìnrin sọ̀rọ̀ nígbà pápá ní bùkátà wọ́n fẹ́ ta nǹkan wọ́n fẹ́ gba nǹkan lọ́dọ̀ ẹ̀ gbogbo yẹn pẹ̀lú májẹ̀mú. ìyá gbọ́dọ̀ kọ́ máa yí pé obìnrin tó bá fi bọ́kùnrin sọ̀rọ̀ tí èso ọkọ ẹ̀ tí èso ẹgbẹ́ ẹ̀dẹ́sà búrẹ̀ ń láti ní ti pàtàkì lọ́dún tó sì pa àwọn ẹ̀rọ gbọ́dọ̀ sọ̀rọ̀ kẹ́lẹ́ pé ẹ̀lọ́ mo ní kíkí náà ni mo jẹ́ mo kàtá náà jọ́sà wàsí lọ́kàn náà ni mo mí sí gan o ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta ẹ̀lẹ́ à ó ṣe o níjọ́ láwọn àríyá báyìí ìyẹn ti kọjá sọ̀rọ̀ kíá nítorí wọn pa ẹ wọlé bóyá ọfẹ rajà lọ́wọ́ ẹ ni bẹ́ẹ̀ sì máa ṣe bẹ́ẹ̀ nù. kí á kọ́ dábàá dábàá ọkùnrin náà wá ní kó ok ẹ èmi náà bẹ́ẹ̀ sì mi sì ní náà mi sì oríṣiríṣi àwọn kan yìí ẹ̀sìn wọn ọ̀fẹ́ kébékébé àǹfààní àwọn nǹkan wọ̀nyí ọ̀bẹ olójú méjì ni tẹlifíṣàn wa ti bẹ́ẹ̀ wa a lè lò fún dáadáa ẹ̀rọ fa burú fóònù wa dàmú dání a lè fún dáadáa ẹ̀rọ fa burú ìtọ́ bá dáa bẹ̀rẹ̀ ká já àǹfààní bẹ́ẹ̀ ìdáhùn òfin ṣe tó kù díẹ̀ káàtó yẹn kà sáfún ó sì gba ilé tọkọ jẹ́ látara text message fóònù yẹn oríṣiríṣi kọlọmọba kọlọmọba. owó nítorí rẹ̀ ó tán náà ṣé ìyàwó mi náà lè yí tọ́ ọlọ́mọba kò sàmà náà látúgbọ́ yẹn wọ́n ní wàlá yakhda'na bil qawli fayatma alladhi fi qalbihi marad ká má déwù ká sì kíyèsí tẹlifóònù wa bá ṣe lò gbogbo obìnrin tí máa ń gbé tẹlifóònù sápamọ́ fún ọkọ tó yẹ pé kọ́kọ́ ẹ bá mú tẹlifóònù yóò mọ̀ sáré bọ̀ láti kíchìn nígbè kílẹ̀ wọ́n bẹ̀ kílẹ̀ wọ́n bẹ̀ ah, kí ni wọ́n fi bẹ̀ tí. bẹ́ẹ̀ náà lọkọ náà bẹ́ẹ̀ náà lọkọ náà. àwọn àbàbà àwọn àbáyé bẹ́ẹ̀ náà lọkọ. àwọn méjèèjì ni ó tọ́ kọ́sọ́. wọ́n là fún nàmi tó lẹ̀ bí ààrẹ ìgbìmọ̀ bí àti gbọ́dọ̀ gbé fúyàwó sáfúyàwó wa ni yẹ kí ìyàwó náà ká kágbára wa gbọ́ hmm. njẹ́ ń pè ní mutual trust eh, faithfulness kí a jẹ́ kó wà nínú ẹbí èyí ni ó jẹ́ kí a bímọ rere eh. ní ó sì jẹ́ ká ní àwùjọ rere. ilé ìjẹ́ àwọn afáàmù yìí mo rò pé bó ṣe kó abilékọ sínú bẹ́ẹ̀ náà ló kó àwọn ọmọge sínú àwọn kéékèèké bẹ́ẹ̀ náà ló kó wọn sínú àwọn iléèwé láyé òde òní kí ọlọ́run subhanahu wa ta'ala kí ó là wá níbi àwọn aṣọ èṣù gbèdéke tí àwọn obìnrin wọ̀ káàkiri nígbà tí àwọn afáàn sọ̀rọ̀ lọ ibi tí wọ́n forí ẹ̀ sí nínú ìmúra obìnrin ara ìmúra obìnrin yẹn náà nìyẹn náà wọ́n ní ànábì ní orí wọn ó dàbí ike ràkúnmí tí ń yí sọ́tún tí ń yí sósì ṣe eléyìí tí àwọn obìnrin ń lò yìí náà kò bá ṣẹ̀rí àmọ́ kápé a lo wíìgì a lo attachment a lo wave bond hmm. a fi irun ẹlòmíì kún kí ẹwà ó fi lè pọ̀ náà ni ṣé bọ́ bá jẹ́ pé ọkọ ẹ̀ náà ló ṣe irun náà fún àbíta náà ló tiẹ̀ tí ń lò ṣe ìyẹn náà ṣẹ̀rí àpò ògbáláyé. ṣẹ̀rí ògbáláyé ọkọ̀ ọ̀bọ̀ ṣẹlẹ̀ ló fi fún wa tó gbà ń kọ́ alẹ́ kò pé orílẹ̀ àbáfẹ́ màkàlókin ìmásìlẹ̀ kọ́ọ̀lù àgbọ̀ tẹ̀lé ẹ̀dá kàbísọ̀ ṣẹ̀wà àdẹ́dà ọlọ́run bá ní ọ̀fẹ́ anábì ní ọ̀fẹ́ inú àwọn tí inú àwọn tí anábì ṣépè fún òní inú ẹ̀ ní àdìwásílà wọlọmọsílà oníbìdẹ́dẹ́ ọlọ́run kan máa bá àwọn tí wọ́n ń so wọn mọ́nu àtòrí kan máa so agbègbè náà kó wòye sí inú àwọn kata wọn fà fi wọn mú ládùn àdìsí alásàlá ara àmúra ìgbàlódé ni látọ̀dọ̀ àwọn ará west tó ń gbógun díẹ̀ káàtó gbogbo ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti gba òwe ẹ̀ lẹ́nu tàbí ọ̀dọ̀ jìnnà sí àwọn olùsùlùmí

kòsínírùn kòsínírùn ẹni tí ò sí nírùn ọ̀lẹ́sìn ọ̀lẹ́sìn àlìjáná ti ń lọ díẹ̀ díẹ̀. ọba awọ ẹpẹ ọwọ ẹwẹ ojoṣù bẹ́ẹ̀ abẹwẹ jẹbi ma abẹwẹ jẹ náà bẹ́ẹ̀ kò níwọ yẹn èyí tẹ ká jọ̀ǹtò ìtọ́ náà bá. wọ́n yẹn sì di bí wọ́n tún bọ̀rọ̀ ní a bá di bí oṣù kan oṣù méjì mẹ́ta. nítorí pé owó tí owó tí wọ́n ń ná. àtàkùkù àtàkùkù tẹ́ ń lò. ẹlòmíì ló bá lọ láàárọ̀ ọ̀dàlẹ́ ọdún dé irun oníwá mílíọ̀n bíléèdì kọ́lọ́mù bá kó làwọn. ṣe é sùn náà. ṣe é sùn. àwọn afáàní kí obìnrin mọ̀ wọ jàlábíà ọkùnrin ní ayé òde òní tí wọ́n ń fún gadigadi àwọn tí wọ́n wọ̀ ṣòkòtò ẹ̀rẹ́gbẹ́ ọ̀nà ńlá tí wọ́n nìyẹn wọ́n wọ jeans wọ́n wọ t-shirt wọ́n wọ gbogbo ẹ̀ tí ó gbé àyè tí ó sì gadigadi ọ̀hún. odidi gbogbo kan ní àwùjọ ajẹ́ pé ẹ̀yin yẹn ẹ fi nǹkan kàdí tábà wo gbogbo àwọn mọ́jẹ̀mú tí àwọn staff ti ẹ̀ kà sílẹ̀ yìí àwọn obìnrin tó yẹ pé iṣẹ́ ni ó sọ ọ̀rọ̀ yẹn fún láti wo aṣọ tí ò bá òfin ọlọ́run wò ìkórè àkókò látòrí mọ́jẹ̀mú àkọ́kọ́ ló ti wó dé ńgbé kọ́ jẹ́ sáàbì gan kọ́ balẹ̀ dẹ́dẹ́dẹ́ àwọn adínlọ́lé ìwé aṣọ lápá èsì ń ni wọ́n wọ̀ káàkiri wọ́n sì pé tí wọ́n bá wọ̀ tó yàtọ̀ sí àwọn onígbà wọn nílé ẹ̀kọ́ kí ni ìmọ̀ràn ní transformation ṣe the branding Nigeria ṣùgbọ́n àwọn náà ní wọ́n gbé irú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ àwọn ọmọ ẹ̀ka ìwé mẹ́wàá tí wọ́n ti gboyún bóyá tíṣà ló fún ni bóyá kẹgbẹ́ ẹ̀ ni. gbogbo rògbò lórí. ìhòòhò nírìn gbogbo báyà ló filẹ̀ gbogbo abíyá ló filẹ̀ kí ni ìmọ̀ràn tẹ nígbàjọba àti ah. àwa àjọ àjọ mùsùlùmí. àkọ́kọ́ ìmọ̀ràn mi fún ìjọba náà ni pé kí á gbìyànjú kí á jẹ́ kí àwọn aṣọ tí wọ́n máa já máa lò lẹ́nu iṣẹ́ àgàtí ẹjọ́ obìnrin kò tiẹ̀ bò ó. nọ́ọ̀sì ni o ọmọlé ẹ̀kọ́ ni o. ọ wọ́n sì ń fa ibi lórí ọ̀rọ̀ tí nọ́ọ̀sì sọ èrè àwọn uh, muslim lọ́ọ̀yà wọ́n ti wílẹ̀ ní court tí wọ́n gbà pé ká máa lo ìjáàbù níbi ọ̀nà lọ ní Àbújá tó bá nínú àwọn brother and sister tó gbá fight kéésì yẹn tí wọ́n ti dúpẹ́ nígbà tó fi ń dà wọ́n láàmú káàkiri bàbá ti jáde lọ sáwọn lókèrè àgàlẹ̀ lárúbáwá bùsẹ̀ bẹ́ẹ̀ sọ ẹ́ yẹn ṣe ń bẹ̀ ṣùgbọ́n wọ́n pọ̀ láàyè kí aṣọ wọn balẹ̀ tí o bá ń gbé obìnrin bá wà lẹ́nu iṣẹ́ ó jẹ́ medical doctor tọ́bọ̀ jẹ́ nurse ìjà àbọ̀ ẹni máa ń sì gbẹ̀gẹ̀rẹ̀ tó irú ìgbà tí tó bá wà ń dà ṣùgbọ́n kò gbọdọ̀ fi wò ó lẹ̀ ọkọ̀ ilé ti mọ̀mọ́ wa bàbá wa tẹ́ lọ sí hajj tẹ́ lọ sí umra tẹ́ bá lọ sọ́kùtù wọn ẹ̀ náà níbi wọn sí múra mẹ́ tó dé àmì ìjọba kí wọ́n gba Islam láàyè kí wọ́n gba ọmọlúwàbí láàyè ní àwọn ilé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ilé ẹ̀kọ́ gíga. ẹ ṣeun wọ́n nínú ẹ̀tọ́ ìjọmọnìyàn tá à ń pè ní fundamental human rights náà ní pé right of religion àwọn tá a jẹ́ mùsùlùmí náà ní ẹ̀tọ́ láti lo ìgbésí ayé bí ọlọ́run wá ṣe lákàlẹ̀ láti tẹ́ ọlọ́run ọba wa lọ́rùn kó má yẹ pé nítorí pé a fẹ́ kàwé àbá fẹ́ ṣiṣẹ́ òun náà láti máa lu okùn ọlọ́run ẹ̀yin ìjọba ẹ dákun ẹgbà wa o láwọn iléèwé wa láwọn hospital wa ní iléeṣẹ́ ìjọba. ọjà ti dalẹ̀ sẹ́lẹ̀ náà lẹ́yìn ọjà ti dalẹ̀ sẹ́lẹ̀ náà ká fi ìbẹ̀rù wa àwọn wa kó lè dá. ǹjẹ́ wàá lè bó ṣe ń kan ọkùnrin bẹ́ẹ̀ náà ló ń kan obìnrin nígbà wọn ń sọ tí wọ́n fi irun ẹlẹ́dẹ̀ rán àbí bàtà aláwọ̀ tí wọ́n fi awọ ẹlẹ́dẹ̀ àbí òpó ẹran ṣe ọkàn mi náà lọ bí ìgbàdí tí àwọn ọkùnrin máa ń lò àti aago ọwọ́ tí àmọ́rú àwọ̀ tí wọ́n fi ṣe ẹ̀rígbẹ́ ọ̀nà ńlá ní ilé ìbáyìí ní a sì ń wo owó ẹ̀ àwọn òkèrùn tọ́lọ́mọba kí ó lànà wọn wọn ní ká máa ṣẹ̀ṣà ká máa kíyèsí àwọn dáwọ̀. nínú ọ̀rọ̀ nígbà tí àwọn sáàdù ń bá wa sọ wọ́n sọ débi aláyẹ̀kú na fi ìtasọ̀ rèé kó má jẹ́ aṣọ tó ní àwòrán nǹkan ẹlẹ́mìí tó ní lára lẹ́ni ọ̀rọ̀ fọ́tò ni ẹ bá wa sọ yìí ọ̀pọ̀lọpọ̀ ilé mùsùlùmí mi bí a ṣe kó ibẹ̀ káàkiri

lọ́dọ̀ pọ̀lọpọ̀ àwàdà àpérò wa ní onítọ̀ríkà òun súnfí dọ́yẹ pọ̀ sí lọ́dọ̀ jù kájọ tó náà bá kámọ̀ kọ́lé gbàgbẹ́ ní eré ni wọ́n méjà kọjá lára wọn. kọ́lọ́mù bá sùmánù àtàlà kí ó sànù wa wọ́n ní ká má kọjá là lára àwọn ẹni ọlọ́run máàsì máa ṣe gbéraga pẹ̀lú aṣọ wíwọ̀ náà mo rò pé bó ṣe kó ọkùnrin sínú náà ló kó bẹ̀rẹ̀ sínú kódà rí àfa àná ni wá sí ìrú àkìmọ́ ọmọkùnrin wọ́n máa kó agbẹ́dá tèlé ní ẹ̀yìn ni tí ó jù báyìí tí ó máa ṣe yànrán yànrán ní orí iṣu gbogbo àwọn eléyìí náà wọn ni kí a fi ìbẹ̀rù ọlọ́run kún ẹ̀rí ibi tá a ti bẹ̀rẹ̀ náà ni a padà sí gbàdọ̀rọ̀ ni wàlíbáṣu tẹ́kọ́wá dáàrí kàkà yìí èyí tó lóore inú aṣọ tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ̀ òun náà ni aṣọ ìbẹ̀rù ọlọ́run aṣọ ìbẹ̀rù ọlọ́run yìí ẹ̀rí ó mú láti inú ọkàn wá bákan náà aṣọ tí ó tún jẹ́ aṣọ ìdáàbòbò pàápàá jùlọ fún àwọn obìnrin torí dáwà ní tẹ́kọ́wá wìkọ́yà ẹ̀rí tí ó dáàbò bò ni tó mú ìbẹ̀rù ọlọ́run dání tó mú ìpayà ọlọ́run dání tí ó sì lani níbi ìyà ọlọ́run tó bá di ọjọ́ gbẹ̀ndà kìyàmọ́ àní ìránnilétí gbogbo àwọn òfin yẹn kà fún ẹ̀dẹ́ ló gbọ́dọ̀ wà lára aṣọ wọn ni kó jẹ́ sáàbì gan kó balẹ̀ dẹ́dẹ́dẹ́ fún àwọn obìnrin bákan náà kó sì má jẹ́ aṣọ ọ̀ṣọ́ fúnra ẹ̀ kó má jẹ́ ilé ìta fi lọ́fíńdà àbí tùràrí sí kó sì má fún gádígádí ilé ìdánwò ní body hug àwọn spaghetti àwọn skin pit up kó má jẹ irú aṣọ báyìí kó sì má jẹ iṣin oúnjẹ abẹ́ àwọn aṣọ kéékèèké alẹ́ ṣíp kó sì má transparent léyìn tí ó ń fi dín gbẹ ní abẹ́ rẹ̀ hàn kó sì má jọ aṣọ ọkùnrin kí tọkùnrin náà má jọ ti obìnrin kó sì má jẹ aṣọ akọ aṣọ ìgbéraga kó sì má jọ ti àwọn kèfèrí bákan náà nítòní wọn ni kó má ní àgbélébùú kó má ní àwòrán kan ẹlẹ́mìí lára kọ́mọ jẹ́ tí a fi kó jẹ́ pé nǹkan bọ́ọ̀lù halal tó mọ́ náà ni a fi ṣe kó sì máa mú ìgbéraga àti akọ kó máa mú dání gbogbo àwọn májẹ̀mú yìí náà ni wọ́n ní kó wà lára àwọn aṣọ atọ́kùnrin àtobìnrin kó lè jẹ́ àlìbáṣu ṣẹ́rí kó sì lè jẹ́ àlìjáàbù ṣẹ́rí fún àwọn obìnrin wàlìbáṣu tẹ́kọ̀ọ́ wá ní náà ni a